kábọ̀ sí kí ló ń ṣẹlẹ̀ tv today i'll be doing a sneak peek of a movie ìyá ọkọ produced by Itunu Taiwan. i'll be telling us when to expect the part two ìyá ọkọ jẹ́ ìtàn tó dá lórí ọmọbìnrin kan tí ìyá ọkọ rẹ̀ àti twin sister ọkọ rẹ̀ ń bá fa wàhálà torí àìrọ́mọbí rẹ̀ however no matter how the mother-in-law abuse or treat her she's always say sorry to her mother-in-law just for peace to reign ọkọ rẹ̀ náà sì gbìyànjú ọkùnrin tí a mọ̀ ó gbìyànjú láti jẹ́ kí ìyá òun nífẹ̀ẹ́ ìyàwó òun kó yéé sọ̀rọ̀ sí anyhow ṣùgbọ́n ìyá náà kò dẹ́kun gbogbo wàhálà náà. As the battle continues, the wife junior sister came for holiday in their house and also met the mother-in-law ṣùgbọ́n ìyá ọkọ ẹ̀gbọ́n rẹ̀ kò jẹ́ kó gbádùn eré yìí sì fi hàn wá wípé àbúrò ìyàwó yìí jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ níparí eré yìí a rí wípé ìyá ọkọ tún gbé ìwà rẹ̀ dé ó gbé gbóná fún ìyàwó kàkà kí ìyàwó máa bẹ̀bẹ̀ bó ti ń ṣe tẹ́lẹ̀ ṣe ló kọjú sí láti bàjà what are the plans of ìyàwó sister in that house and can ìyàwó be able to face her mother-in-law for real let's find out in the part two of this movie the part two is expected to be out in a month time ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button thank you for watching.